níwájú tó ń kílé bọ̀ láàrin ọlọ́pọ̀ mọ́tìlórí mọ̀tá orí tí a lọ gbé jìmù tí wọ́n ti kọ́ láàrin wọn ti dá láàrin tó tẹ̀sí òní. ẹlẹ́gẹ̀ẹ́gà onáàrin jẹ́mọ̀ ọ̀lùmọ̀ àyìnàjí àtàrí onáàrin jẹ́mọ̀ àbò tó nàrà mùsùlùmọ̀ kílẹ̀ ọ̀rùn. mùsùlùmọ̀ mùsùlùmọ̀ eh, ẹ̀ pé eh, mùsùlùmù ọ̀dà wà mọ̀ táàyàn ilé ìlú ìbùdó ẹ̀gbẹ́ mùsùlùmù ọ̀dà wà mọ̀ ọjọ́ ẹ̀kọ́ ti jẹun mẹ́rin tó àwọn orúkọ tí ń fẹ́nu asúra kọ áìrì méjì náà ẹlẹ́ẹ̀kejì ló pín sí mẹ́ta nínú kọ́jọ́ mọ́kúrálì àlùkọ́jọ́ jámọ̀ jámọ̀ yẹn ó ti jámọ̀ ọ̀fẹ́kẹ́rì sáàyí ó ti

gbogbo àwọn ẹgbẹ́ ọjọ́mù ìmúlẹ́kẹ̀ẹ́ ìsáàlìm ìjọ́mù ìmúlẹ́kẹ̀ẹ́ ìsáàlìm wọn náà wọ́n wà bẹ̀ wọ́n pa á pọ̀ ní jẹ́mù ìmúlẹ́kẹ̀ẹ́ ìsáàlìm náà lùkùrán náà wọ́pọ̀ lùkùrán náà wọ́pọ̀ sórí lùkùrán alákọ̀ọ́kọ́ alúmínú nínú ẹ̀ ní ẹ̀wò alúmínú ilé ẹ̀ náà tó ní alúmínú àti alúkàṣẹ́wò náà lùkùrán

sọ́dọ̀lá ní àrùn ọ̀làrọ̀ sọ́dọ̀lá ní àrùn ní ìṣòro wípé mùlátà sáyé lọ sí pé màá tó sáyé bẹ́ẹ̀ náà ni ó ń pọ̀ ó ń pọ̀ ju àwọn yẹn lọ hàn. wà á máa dámọ̀ ìmọ̀ àná ti sáré wọ́n. ọ̀rọ̀ á rí dámọ̀ ìmọ̀ àná ní kò sáré. ọ̀pọ̀ lẹ́yìn ìyàwó múna múna. ó gbàgbọ́n ọlọ́ba wa láti lọ láti ويتبعون في الضبط عنه lórúkọ sóra kùránì ló létí tó jẹ́ wọn máa ń láti dárí mẹ́fà lórí ìtawà nínú àwọn orúkọ sóra kùránì òun náà ni asọ fáì sọ fáì wọ́n náà máa ń yá sọ fáì lórí bẹ́ẹ̀. الذاريات المرسلات النازعات النازعات العاديات العاديات الحجرات الحجرات tàwa wà ń bẹ̀. Oṣù ọjọ́ kan náà àwọn mẹ́fà ilé tí kò yẹ mẹ́fà yé náà kò sí lọ fẹ́ gbé tó ní bá ìyìnbó rẹ̀ ń bẹ̀. kò síbi tó ní tó ní bá ìyìnbó bìnrin ń bẹ̀. ìjámọ̀ ìmọ̀ ánìyànjú àti ààrẹ òun náà làbá mẹ́fà. òun làbá tó mẹ́fà nínú Kùránì. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún Kódà ọ̀fẹ́ ẹ̀kọ́ ìṣẹ́wọ̀n kankan ṣáájú. Wọ́n fẹ́ ọ̀pọ̀ ìṣẹ́fẹ́ ìṣáájú lọ. Ààrùn wípé iyì ló jẹ́ fẹ́yìn obìnrin. Iyì ló jẹ́ fẹ́yìn obìnrin. Ìpè túwúrà tí wọ́n papọ̀ tí wọ́n kójọ lórí òṣùwọ̀n tó ti bílẹ̀ ní obìnrin. Ọmọ tó mẹ́fà lára. Ọmọ tó mẹ́fà ló kò rárí. Ẹ̀sì ìrúgbó ara wọn rẹ̀. Ìyáwó lákàrẹ̀ sáré nìyẹn ẹ̀gá tó wọ́n. Ẹ̀gá tó wọ́n bẹ̀rẹ̀. Láàrín

Ẹ̀rí ìkàkánú ayé yìí. Ẹ̀rí rí ìkàkánú ayé yìí. Àbákùnrin ìkàkánú gbogbo ayé yìí. Àbákùnrin tó rí ìsìláàmù ti gbèjá rẹ̀. Tó tó ìsìláàmù ti fún yín. Wọ́n náà wà ní ìsìláàmù yá dúró dédé rẹ̀. Wọ́n tó ń bẹ́rù ìsìláàmù yá dúró dédé rẹ̀. Tẹ́tẹ̀ rẹ bá ta gẹ̀rẹ̀ láì ìyà lọ́lọ́ jẹun. Tẹ́tẹ̀ rẹ bá ta gẹ̀rẹ̀ ìyà lọ́lọ́ ìyà lọ́lọ́. Ọlọ́run ti wà lẹ́nu. Àmín. Ẹ̀sùn tó wá ti jẹ́ mọ̀ sójà. Tó, ó jù ó kọ súrà náà wà ń bẹ́ẹ̀ dání fújọ ọ̀sìn wọ́n ní ẹyọkan rẹ̀ ní fújọ fújọ wọ́n á máa fún fújọ ọ̀sìn àwọn oníṣọ́ wọn láti yẹn wọ́n á máa láti jẹ́ mú ìjọba rí bá wọn á máa lọ pé lọ́pọ̀lọpọ̀ wọn náà lọ pé ariwo lẹ́ẹ̀mẹ́ta lọ́pọ̀lọpọ̀ àwọn fi ariwo àbá wa súrà ní ariwo lẹ́ẹ̀mẹ́ta ariwo lẹ́ẹ̀mẹ́ta kújù حجرات حجرات حجرات حجرات حجرات wọ́n a máa dábà mú lọ́bá mú nígbà àwọn ọmọdọ́bá lọ́bá rìbọn alákùnlé ha ìdádára ìlú náà ní pé jámàú àrùn àyẹ́ àtà òun àmì ọwà àmì ọ̀yẹ̀rẹ̀gánù mahútù mahútù Yàrá yẹn ń pè báwọn. Yàrá ló ń pè báwọn. Ní èdè ìwà. Inú èdè ìwà. Yàrá. Hmm. Wọ́n ní àbàkáàánú. Àṣọ́kùn máa ṣùgbọ́. Wọ́n ní ìtànkù ah. yàrá òun náà ti dáadáa. Ibi dáadáa. Dáadáa dáadáa. já o. Ìgbẹ̀rẹ̀ láti já ni o. Àpapọ̀ àti ìgbẹ̀rẹ̀ òun ni o. Àpapọ̀ àti ìgbẹ̀rẹ̀ òun ni o. Àpapọ̀ àti ìgbẹ̀rẹ̀ òun ni o. Àpapọ̀ àti ìgbẹ̀rẹ̀ òun ni o. Àpapọ̀ àti ìgbẹ̀rẹ̀ òun ni o. Àpapọ̀ àti ìgbẹ̀rẹ̀ òun ni o. Àpapọ̀ o. Àpapọ̀ àti ìgbẹ̀rẹ̀ òun ni ni o. Àpapọ̀ àti ìgbẹ̀rẹ̀ òun ni o. Àpapọ̀ àti ìgbẹ̀rẹ̀ òun ni o. Àpapọ̀ àti ìgbẹ̀rẹ̀ òun èyí fẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà. ó jẹ́ nínú ọlọ́run sọ̀rọ̀ nàìjíríà náà wúrọ̀ fún lọ́lọ́run pé hmm. òkè ojú ọ̀run ojú àkójọ òkè ojú ọ̀rá àjàlójú òkè bẹ́ẹ̀ hmm. yàrá máa ń fún nípìnlẹ̀. yàrá máa ń fún nípìnlẹ̀ rẹ̀ ní. Ah, àmọ́ àwọn Òkè ni máa wà. Òkè ẹ̀. Ìfẹ́. Ìfẹ́ ni. Nínú kan sí ìyàrá lọ mẹ́rin, ó ń di àdúgbò pàdánù mẹ́rin. Ọlọ́run máa سميت سورة كتاب ورود ذكر أفضل القرآن. Àwọn ẹgbẹ́ ìdàdínà àwọn ọmọ ẹgbẹ́ ọ̀tàkúlá ọmọ ẹgbẹ́ látàkà ọmọ ẹgbẹ́ àtúwátà fún Súrọ́tì àtúwátì nínú òkú Súrọ́tì àtúwátì, Súrọ́tì Mẹ́lẹ́kà, Súrọ́tì Àmáì, Súrọ́tì ọkọ̀ ń bẹ́ bá Súrọ́tì kí lọ wá pàtó jẹ́ sí pé ọkọ̀ ìyẹn wá mú lẹ̀ ọlọ́run ṣe ìdílé ìdábàbí. ورود بسبب ورود ذكر أفضل الحجرات منها حجرة تضم جسم نبينا الكريم محمد صلى الله عليه وسلم àwọn ènìyàn bá ń pín nǹkan fún ọ̀tọ̀ ọ̀tọ̀ ìdílé onímọ̀ túmọ̀ ẹ̀ wọ́n ní ìdí tí wọ́n ti sọ ní orúkọ ìlú náà ìdílé ọwá nù súra lẹ́ẹ̀kan péré. ó wá nù súra lẹ́ẹ̀kan péré. mo lóhun kó tọrọ bí nàbí sọ̀rọ̀ bá wà lé. Lótúrà yìí wá ní ìkànnù lótúrà plural. Plural ní German. Ẹyọ kan àwọn yàrá tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ tọ́pọ̀ yìí. Ìkànnù ẹ̀ ní tí lọ́tẹ̀lẹ̀ sí. Ó sọ̀rọ̀ tó tẹ̀wọ́ mú un tí wọ́n bí ìlànà yìí. Ìkànnù yàrá mi

إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون إن الذين Dídà ẹgbẹ́ ẹ́ láàrín àtúntẹ̀ ìgbúdárúkẹ náà ń tọ́ ọ̀rọ̀ àtàrò wọn. Láàrín àpínlò. Ọ̀pọ̀ tí wọ́n bá wọn wí tí wọ́n lọ́wọ́ olùbàjẹ́ sáàmà tí ó fi jọba máa ní ní fún ọmọdé wa pé káyì káyì ó ní ní fún ọmọdé tí ó máa bá wọn wí àwọn tó pé jù ní ẹ̀dá ọlọ́run náà àwọn àjọyọ̀ ọlọ́run wọ́n ẹni tí ń fi káyì fún ayé àti ìdè Ọlọ́run kí máa nìyà ti bá wa rẹ̀. Ó ṣe máa mú dáa, tí wò kí máa ní àti ṣe tí wọn náà bá ti lẹ́yìn tí ó máa kọ́ ohun tí ẹ bàjẹ́ sẹ́nu yẹn. tí ẹ bàjẹ́ tọ́nu. ọ̀rọ̀ ìjà wa lẹ́yìn tí ó máa fi àtàkì tí ó máa bá wa lókè ọ̀pọ̀ ìjà wa sí ilẹ̀. ní a ti máa sọ pé ọ̀nà ìjọba akẹ́kọ̀ọ́ fi lè gbà ibi tí ń lọ orí àní kó ní ebi mímọ̀. kó ní ebi mímọ̀. kó sì gbà pé àbá òun. àbá òun. kò lè pamẹ́lá tó ń jọ. kò lè pamẹ́lá tó ń tí ò dáa. Tó bá jáde mọ́ǹdì kan yá gbọ́ owó ní bàbá ìdìyà. Oní bàbá ìdìyà. Oní bàbá ìdìyà láyé ní orí ń bẹ́ ẹmọ náà Orí ní bẹ́ ẹmọ tó mọ̀. Ìjọ bá kú báyìí nǹkan bọ́mọ lẹ́nu. Nǹkan bọ́mọ lọ́wọ́ ní tọ́ba ti kú. Ẹjọ́ bá ìdìyà rẹ̀ náà tún máa wẹ́ Ẹyin wọ̀rọ̀ yìí ápàlù fòjòrò ti fi tó yà. Wọ́n ní àwọn onígbọ́ pé lẹ́yìn ìjà rárá. Ẹgbẹ́ àwọn ẹgbẹ́ ń gbé wa ń gbé sí ìjàmbá ìjà yà á máa fẹ́ kọ̀ọ̀lẹ̀ àyàfẹ́ta. Ó ní ọlọ́run sọ pé dájúdájú àwọn tí wọ́n ń gbé wa ń gbé sí lẹ́yìn ìkùnlé lẹ́yìn ìkùlé. Àwọn wọn làákàyè wọn ò tí ì pè sáyìn. Kìí náà ní káyé ní òjò. Làákàyè ẹ̀sìn náà sọ ẹ̀sìn náà sọ. Gbogbo bá ti títí àyè ìsìn. Àtàwọn lára nílò. Làákàyè ẹ̀sìn rẹ̀ ò pé kó làwọn ẹgbẹ́ kò fẹ́ tọ̀ nínú òwúyá yìí ó jẹ́ pòfẹ́sọ̀ láàárọ̀ náà tẹ̀lé àṣà ìmáyé tó bá ti jáde ní ọ̀dá náà tẹ̀lé àṣà ọlọ́pàá. àwọn ìdáhùn láyà sí ìlú wọn bá wọn ń tẹ̀ sí ẹ̀sìn ní. ẹ̀sìn ní. ilé ìgbẹ́ òjò àwọn akọ̀yẹ owó fẹ́ńdà lọ́sọ̀ ten thousand yóò lọ́jẹ́. Ọjà kúlẹ̀ o. Omi ọ̀nìyàn lè ka àbọ̀ bá àbí àwọn fi máa yọ. Ọ̀rẹ́ ni àdàkùn jọ̀rọ̀ ọ̀sọ̀ wọn kò ń jọ ó fún ní alibadi láàmù tó fún gan ní bàbá ńlá ogun tàbí máa fi àmì ìkàgbé ní ìpè àwọn ìfòsọ. ọkọ wa lẹbi tó sọ wọn àti ثم جمعها مع أن سبب نزول الله. وما كل على كل رد جميل. Bẹ́ẹ̀dì ni ń jọ́nà àti tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí ìtàn ọdún máa wá bàwá ní pé kí dáyà ìjọba alájọ́ lọ́wọ́ ìlú yàrá ìjọba. Àyà sí yàrá kan ní wà àgbogbo yàrá ní wà lẹ́ẹ̀kan ẹ̀dá lẹ́ẹ̀kan náà. ṣé ní àwọn níwà yóò tó sọ̀rọ̀? wọ́n ní níwà yóò tó sọ̀rọ̀ àti àwọn ìyẹn wọ́n ní wọ́n fi tẹ́jú tó fi fún ni. yàrá kan ní wà وهي مثل الأرض يرفع النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم بيوت النبي أرى كل النبي بيوت النبي صلى الله عليه وسلم

da abinci yake magana cikin sallallahu alaihi wasallam da abinci ya kwata ke magana cikin jona na wahida da mini kuma zaune ci zaune da bisu kama ikan nan ya rage oge yawa yawa da sallallahu alaihi wasallam والأخرى وعيدة في عائشة. لكن ما في التي يا وقت إلى يوم من عائشة رضي الله تعالى عنها. ما في وكان والعمل عليها كان موارد yàrá fún ìpínlẹ̀ tẹ́lẹ̀ tàbá òwúrọ̀ máa wò ní àwòrán tọ̀tọ̀ báyìí ìjọ àwọn yàrá bí àná yàrá àwọn ìyàwó àná sọ̀rọ̀ wa àti sọ́nà àtọ́kọ́ tí ẹ bá ẹ máa lọ bẹ̀rẹ̀ tí ẹ máa wò pé ẹ̀jẹ̀ lẹ́sìn ni ọkọ̀ tàbá ojú sí tébìlà tàbá ojú sí tébìlà báyìí ẹ̀jẹ̀ lẹ́sìn báyìí lọ́wọ́ sí nísìn lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n tó ti rí bọ́ọ̀ níbẹ̀ rẹ̀. káàní ti kíkìlá sí ọmọ yìí ní ìlàbẹ́ yìí sọ́kùn. nígbà náà nígbà tí ọ̀rọ̀ ń gbà náà bẹ́ẹ̀ tó má fi náà ń kọjú nígbà nígbà tí wọ́n fi kọ́ yàrá sí ìfẹ́ wà. a ní pé wọ́n ti kọjú sí kíkìlá ní kó tó iná mọ́ yàrá ẹ̀mí kó lè máa rí yàrá jẹ̀lẹ̀ ẹ̀yìn máa lára tó ọba ọba rí yàrá padà. ọ̀gá náà lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ àlàáfíà lẹ́nu mọ́sálásí gbà náà gbà náà lẹ́nu mọ́sálásí. فلما تحولت القبلة إلى الكعبة المشرفة أصبح في مقدمة الجار المسجد. bẹ́ẹ̀ bó ti wá di pé mọ́sálásí ti padà kíbla kíbla yìí padà sí kàbá ọwọ́ àti pé ìjọba lẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwọ́ àti ìjọba ní ẹgbẹ̀rún. لأن ذلك المصلي حينما يتوجه إلى الكعبة. جاء على جاء على وابوس بعد تعبد الله. طبعا لما كان النبي صلى الله عليه وسلم هو على جاء له بعد يوم واحد. ها؟ وأما بقية الغرف فلم تبن إلا عند الحاجة إليها. فلم تبن إلا عند الحاجة حاجة إليها. àwọn yàrá tó wá kù wọn ọ̀kọ́ ńgbà náà ń bílẹ̀ wọ́n gbà tí wọ́n ti pé àwọn ní bùkátà tí wọ́n máa bá àwọn yàrá bá àwọn ìyàwó mìíràn.

صلى الله عليه وسلم وكمان دي حارثة حارثة بن نعمان حارثة بن نعمان نعم فكلما أعلم رسول الله صلى الله عليه وسلم من فعليا نجا مغلاتي النبي صلى الله عليه وسلم nígbà tí mo dára sí ilé kọ́ yí padà bọ́ sí yẹn ibẹ̀ nílé

mo fi bá yàrá mi mo fi bá yàrá mi ẹ̀sẹ̀ máa lọ sí kò ní kò dínà láti lọ kọ́ yàrá حتى قال النبي صلى الله عليه وسلم هل يجي رب يا صلى الله عليه وسلم لا تريد أو أتريد ميتا ẹni náà máa pé a yóò fi bẹ́ẹ̀ jẹ gbogbo ilé rẹ̀ tó ṣe ká máa pọ̀ ní àìní láàyè ilé ilé ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọwọ́ àtàǹtún ọwọ́ àtàǹtún ọwọ́ àtàǹtún fún ọwọ́ àtúntún dáàrí náà لقد استحييت من حادثة مما يتحول لنا عما نجد ẹni tí wá àdúgbò súnmọ́sọ́ oṣù àìdí oṣù sóbí ó jẹ́ ọjà lọ́pẹ́ fún kàbírí wípé àwọn òfin lọ́mọ́ àwọn òfin lọ́mọ́ ó ní ọ̀kà tó tó ti yá wípé àmẹ́lì ò lè sọ sọ́rọ̀ bá wà lọ́wọ́ wọ́n náà lọ yọ̀ pẹ̀lú àkójẹ́ sí pé wọ́n náà lọ bèèrè lánàá olóbèèrè lánàá owó lè ní tó tẹ́ra sán owó lè ní ojú tara pé tara ọlọ́dún kẹta náà àwọn olójútì ní olójútì ní ojútì làbíta yé ojútì làbíta yé o ó dàbò kò láti àjọ ọjà kẹrin tí wọ́n wá fi lọ ọwọ́ àgbà ọjà kẹrin bàtà nìkan lọ́wọ́ agbọ́nì àdábìnrin làkọ̀ọ́lẹ̀ ìyá ìlú من حادثة مما يتحول لنا عما نجري والله أنا هون أقول شيء كذي أنا أحس أن شو شو شو هذا وهذا وهذا ومن عبد الله بن عمر صلى الله عليه وسلم هو قال ام روحان كان هو روحان بن نعمان صحابي انصاري رضي الله عنه من تابع لما جن رضي الله تعالى نعم قال عبد الله بن زيد الهذلي واما بناه واما بناه فكان من اللبن بريد عبد الله صلى الله عليه وسلم واما بناؤها فكان من اللبن رواه البخاري عن النبي صلى الله عليه وسلم كل رواه يقول ما هو كل رواه يقول له

ní àríkà ọ̀rẹ́ ọ̀làgbà àárín ló sún sún sún sún orúkọ ẹ̀mí ti fáwọn ẹ̀rọ máa fi tàbí ńlá nìyẹn wọ́n fi ara jẹ́ àìnẹ́gbà wọn sọ́nà tí ọ̀rọ̀ sí ilẹ̀ wọn lẹ́yìn ìjà àkàgbà èyí àwọn ọjọ́ àbíjọ́ ọ̀rọ̀ ti fún lòwò máa tàbí ọmọ ọmọ wọ́n lọ ọkọ̀ gbogbo ìjà ìlẹ́nu gbà lọ́wọ́ àríkà ìkọ̀bà lọ́rùn. Màná tí ò tún wá gbà lọ́fẹ̀ẹ́. Ẹnìkan ìdílé ẹnìkan ò lè fánà bí ìdílé sọ̀rọ̀ bá rẹ̀. Ẹnìkan ò lè fánà bí ìlẹ́kùn. Wọ́n wá lọ lásán. Kó wá lọ lásán. Àlọ́bí ọkùnrin tó ga jù bẹ́ẹ̀ lọ. Àlọ́bí ọkùnrin tó ga jù báwo lọ. Ìwọ́n ní ìsìn tó ń tó ń wò ní aláwọ̀ ní ìsìn. Ọmọ yẹ Kí ló fi sán padà? Ẹ̀bá ti ìgbàkúrà kókó mọ́ ti kéré báyìí. Ọmọ ti kéré báwọn. Yọ́ wà nù bí ìrìn lára ìjọ́ kẹfẹ́ pọ̀ sí ìdíje. Ìmọ̀ lọ́lẹ́sọ padà lọ́wọ́ wá rí pé apá rẹ̀ ọ̀fẹ́ mọ́. apá rẹ̀ ọ̀bá wá kẹsàn-án. ọ wà lórí àdúrà lórí nǹkan kan tí ń jẹ ó lè yá. ó wà sàdúrà lórí nǹkan kan tí ń jẹ ó tọ̀ níyà. ló tó wá rí pé àdúrà tó ti lọ́rọ̀ ń gbà fún mi kí kẹ̀rẹ́ tó wà lọ. Hmm. ọ̀sọ̀ wá dá ṣe jókòó ní ọkọ̀ ọwà pẹ̀lú ọmọ olùkọ́ ọmọ àjọ àkọ́dún méje wọ́n tọ̀. Tọ́kọ́ wáyé máa الله بن زيد من هدري رأيت النبي صلى الله عليه وسلم حين حين هدمها عمر بن عبد العزيز. وأما في بعضها وأما في بعضها ilé ìyẹn ń gbàgbà ó kù gíga rẹ̀. gíga ilé yàrá àwọn yàrá ìnẹ́bí yàrá ìyàwó ìnẹ́bí sọ́lọ́ bá wà ní ọ̀sán wọ́n lẹ́sìn náà fi àdébí òkúrú sọ́lọ́ bá wà. ọba àyè wọ́n sọ́lẹ̀. àbẹ̀lẹ́bàlẹ̀ ìfọ́nlẹ̀ ànábì kíá. ànábì wa òkúrú ànábì wa kíá. àbẹ̀lẹ́bàlẹ̀ الحسن البصري كنت أدخل البيوت أزواج النبي صلى الله عليه وسلم في خلافة عثمان بن عفان. وأنا رضاه ولي الحسن البصري رضي الله عنه ورحمه الله wọ́n jẹ́ ìdára àwọn tàbí ẹ̀ṣá ń já já já sí nípa ẹ̀sán wọ́n sì àmà wọ àmà táwọn ọmọdé mẹ́tí náà àmà wọ àmà wọ àwọn alámẹ́ òwe kòrò ìgbà tó kò lójú àwọn òwe ìgbà tó kò lójú máa wà. àná wà ló ní ọ̀gá tó wà mí kadì lọ. àwọn ọwọ́ kan Bẹ́ẹ̀ni, àwọn àìsí tó ga. Ọwọ́ ilé kàjá. Ọwọ́ ilé kàjá. Wọ́n ní àwọn ilé wọn fẹ́ fún àná. Àwọn ilé wọn kò ga gbọ́n lọ́gbà náà. Àlọ́ àtúntò ṣe gbogbo lóta. Tọ́, inú ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ bí ìgbà ìta bá ń sọ yàrá, obìnrin ló ní yàrá àkọ́kọ́ yẹn dáhùn. Obìnrin. Obìnrin. Ọkùnrin bá ti ń gbé Ọkùnrin Ọkùnrin bá tí ń lo yàrá jù ò lè jẹ́ ìyànú. Ọkùnrin bá tí ń lo yàrá jù ò lè jẹ́ ìyànú. Lẹ́yìn kọ́ ọ̀fẹ́ tó bọ́ ṣùgbọ́n ti jáde láti ẹ̀. Lẹ́yìn kọ́ òṣùpọ̀ ti jáde láti ẹ̀. Ìwọ́n ọkùnrin tí láàárọ̀ ọ̀nà bàbá kiri ọ̀sán ìjánu yàrá. Àwọn olùkúkẹ́ ah. ah, kò dáa báwọn. Táa bá pèrè yàrá. Táa bá pèrè yàrá, á pèrè obìnrin. Tàbá ti ń pèrí ìta káàkiri ọkùnrin. Tàbá ń pèrí ìta káàkiri ọkùnrin. Ọjà kiri, ọjà gbogbo ọ̀nà lójú ọkọ̀ kiri ọ̀nà wọ́nà rí ń bàdà lánàá. Ayé ọgbọ̀gbọ̀ wà káàkiri lórí ìfọ̀kà ìmúra. Ọkùnrin ní jẹ́ bá mú. Ó fèrè ìlú tó wà náà lọ́wọ́. Ibi tó wà náà lọ́wọ́ inú yàrá obìnrin ló ní ooo wọ́n ṣáka bí ánì àjúwá kan nàbí ìgbóhùn ní àrísọ́ ti náà láti láti láti ìlúwọ́rọ̀ fún ìyẹ̀fọ́lọ́ Yàrá rẹ̀ bó Ọkùnrin wọ́n Tí ara rẹ̀ bá dá òun ìtọ́ bẹ̀rẹ̀ ọ̀tọ́ Ọmọ ìyá tó ń sọ́tò náà rẹ̀. Ibi ti pọ̀ àrùn wà. Ṣùgbọ́n kó bẹ̀rẹ̀ kí ara rẹ̀ ó jákùjákù. Jákùjákù. Àyàdà rẹ̀. Ìpàdà lórí bẹ́ẹ̀dì. Bẹ́ẹ̀ni. Ìpàdà lórí bẹ́ẹ̀dì. Lórí obìnrin tí ò pé lókọ rẹ̀ ń jẹ́ bá. Obìnrin ohun. Àwọn òyìnbó tó ilẹ̀ wọ́n kẹ́kọ̀ọ́ nípa ayé púpọ̀. Wọ́n kọ́ pa ayé púpọ̀. Tí ọ̀rọ̀ wá kọ́ ta ayé, Jọ yàrá obìnrin ló ní. Obìnrin ló ní. Obìnrin yàrá ẹnu tó yàrá ní ẹ̀yọ́ obìnrin ọ̀. Ẹ̀yọ́ obìnrin ẹmójú tó yàrá ní o. Ẹnu ní ọlọ́pù ọkùnkùn tó dáadáa, kọ́dà ọkùnrin tó máa ní àwọn ẹyọ kan lọ, yóò máa àwọn ìyàwó ẹ̀

Ìyí tó bá ń tẹ́ bá ń kìí kó fẹ́ sùn òun ayé. Wọ́n ni máa dín ìgbà ìmẹ́jì náà lórí rẹ̀. Gbogbo direction ní rẹ̀ máa ṣe ń jẹ ẹ̀rẹ̀. Ẹgbẹ́ náà ní bẹ́ẹ̀ rẹ̀ wà tẹ́lẹ̀. Pèsè ìgbẹ̀ wíńdò. Ó rí pé ọba wọlé rọ̀ ọ̀rẹ́ àti bàtà yìí tó lọ wà. Bí epo tó wáyé tuntun padà ní. Ọmọ àrùn rẹ̀ díẹ̀ ni. Ọmọ díẹ̀ rẹ̀ nínú òòrùn ni. Ọyẹ̀ nípò ìtẹ̀ náà ló fi ń sùn. Ìtẹ̀ ló fi ń sùn. Àwọn akẹ́kẹ̀ẹ́ àyíkọ̀ fẹ́ sí. Ìdíkọ̀ fẹ́ sí máa pa lọ́rẹ̀. Bí ilé ìfẹ́ òṣìṣẹ́ rẹ̀ tó

nínú ilé rẹ̀ wọ́n ní mẹ́rin bàbá mọ̀ wọ́n jẹ́ lọ pé aṣíwájú nàbí ìbọ̀wọ́ àwárí wọ́sẹ̀lẹ̀ àwọn àwọn ìyàwó ìmẹ́rin sọ́rọ̀ lọ́wọ́ àti ìwọ̀sẹ̀lẹ̀ wọ́n máa ń kúnnú ilé wá sí kódà wọ́n máa ń wọ́ra wá sí kó lè rẹ̀ ṣe tó lọ́mọ tó ń ná ṣe ilé ìyàwó tó máa dá. Ibi tí kí نعم أقول حدث لأم سلمة رضي الله عنها أم سلمة رضي الله عنها يا واني واني أول ثلاث وان ما اسمي ذلك واني هو لي وان الله أخرجنا في سيارة وانتبه الله أخرجنا في سيارة وانتبه هذا في جزاء لقد ولو wọ́n ti rí sí wọ́n rí sí ìdílọ́wọ́ díẹ̀ wọ́n lọ́wọ́ ní kí wọ́n ṣe ìdílọ́wọ́ díẹ̀ wọ́n wá kúrò wọ́n kọ́ wọ́n lọ́wọ́ òun wọn lọ́sìn náà sí Ìwọ́n obìnrin tó tó ń gbọ́. Ìdí àánú yàrá rẹ̀ náà lọ́wọ́ àbẹ̀dù ní. Ìdí ń tọ́kọ̀ ọ̀rẹ́ yàrá àánú yàrá ní bẹ́ẹ̀bẹ̀dù ní ìyí ọ̀wà dá fún ọkọ̀ àpá. Ṣé kò wá dá fún ẹ̀fà àpá bó tún Ó tún Ìwọ́n lọ bá ti lọ lójú ọ̀nà ní ìtù. Tó bá ti lọ lójú ọ̀nà. Mo fi kékeré kan wá ń bẹ lápò rẹ̀. Tó kékeré kan wá ń bẹ lápò rẹ̀. Wọ́n mọ̀ ní ẹ̀rọ tó wo bí lókè kékeré kan. Bí lókè kékeré kan. Bí aṣọ ọ̀pá nínú aṣọ rẹ̀ tó ń ta mànàmànà. Kọ̀ ara mú lọ́wọ́ lọlé. Kò kọ̀ ra kò mú lọlé. Ẹ̀fọ́ kan kì lásán. Kò wá wò lọ́wọ́ ọmọ bí ìgbọ́kọ̀ bá dé. Mm, tó bá wọ yàrá ẹ̀jẹ̀ rẹ̀ ó bó Tàbí àwọn ẹgbẹ́ wà ní ẹ̀mọ́ ilẹ̀ ẹ̀mọ́ ní ọ̀rọ̀ àpò ṣẹ̀rí à. Àwọn àpapílà máa ń lẹ̀ ẹ̀mọ́ ní tí ó tapọ̀ ṣẹ̀rí Ọkà kọ́ kọjá kó máa náwó káàkiri. Gbogbo wàhálà tí ó ń dínkọ́ bẹ́ẹ̀ tó rẹ̀ dá òṣèlú rẹ̀ ń gbóná ní ìpínlẹ̀. Ó ń gbóná. Ọmọ bẹ́ẹ̀ ti ṣe ni. Ó mọ bọ́ ti ṣe ni. Ọkàrà ọdún gbélé lé gbòdì máa kọ pé ṣe. Ìgbà padà. Ìgbà padà. Ìlú ọ̀sán lọ. Ẹ̀dá kún. Ẹ̀dá kún. Bàbá mi túnmọ̀ tó rẹ̀ àdá àgbàdà fà. Bàbá mi túnmọ̀ tó rẹ̀ àdá àgbàdà fà ẹ̀ láì ìnáwó láì lọ́dún lóòpọ̀ láì dé kankan. Láì dé kankan láì náwó tí ó ló ń gbé. Ẹ̀yìn ọ̀wọ́ ní àkókò ìṣẹ́ ilé obìnrin ní olùwà láti ọdún mẹ́rin lóṣù márùn-ún. Ìjà láti ti wà náà lọ́wà. Kò yí padà. Àwọn ẹ̀kọ́ àpàkàdà àtúndà ló ń ẹ̀fọ́ ó para àgbẹ̀yẹ̀ ó jẹ́ pàtó sí bẹ́ẹ̀rẹ̀ ọkọ̀ rẹ̀ lọ sí jẹ́ láàárọ̀ ọkọ̀ rẹ̀ lọ sí jẹ́ láàárọ̀ ó tó dé lọ́sàn-án ó tó dé lọ́sàn-án ó ti pín ìgbà yìí ó ti túbẹ̀ ń kún un ọkọ̀ rẹ̀ ọkọ̀ rẹ̀ ọkọ̀ rẹ̀ ọkọ̀ rẹ̀ obìnrin yẹ ọkọ̀ mú kábà nìyí. ó lè jẹ́ ọkọ̀ tí lọ́nà láì yọ́mọ̀ òdá lẹ́bàá yọ́mọ̀ yàbá tí wọ́n yàrá àti làwọn ẹni yàmú sí mà á ah, lónà ah, بين يا عائشة رضي الله تعالى عنها عائشة رضي الله عنها أنا ما صفيت وجيت جيت التنوع إنها ما جاء عليه جيت ما ما ما تريد ما رضي الله تعالى عنها المناسبة بين في صورة وبين مضمونها المناسبة المناسبة بين في صورة وبين مضمونها أني سند لا من سورة يأتي آه، من بنوة وقوي على سورة yàrá ńláńlá náà ní tó ráì ẹ̀kọ́ àrùn pàtàkì aláwà rí nàìjíríà wọ́n ni arúgbọ́gbọ́sọ́tò tó jọ kí ni ilé láti ìrẹ̀lá àrùn sọ́tò bá sí ìyẹn àti sọ́tò tó jọ àtàbẹ́tùmọ̀ nínú ìbátan tí bẹ láàrin méjèèjì bẹ̀rẹ̀ kọ́ńbẹ̀ lọ́la lágbàrán náà. Ìgbà láti máa bẹ̀rẹ̀ lọ́la pẹ̀lú ọlọ́run. Ìbátan láàrin sọ́ọ̀tù fúdọ̀rọ̀ tàbí sọ́ọ̀tù fáńtì. Kí ni àfikọ̀ ti bẹ̀rẹ̀ láàrin? Kí ni àfikọ̀ ti bẹ̀rẹ̀ láàrin méjèèjì? Ìjọba ti ẹ̀kọ́ ọ̀la lágbàrán náà káyà lábọ́ náà. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله الله